alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́n bá wa alim al-ghaibi wa shahada ọba tó jẹ́ pé gbogbo nǹkan lọ́mọ̀ bó ṣe máa ń tọ́hàn sí wa bẹ́ẹ̀ náà ló mọ gbogbo tí ó hàn sí wa gbogbo tó pamọ́ sí wa pátápátá nínú kádàrá wa Allah nìkan ọlọ́wọ́n bá Allah tó wá sí wa ní olùgbàgbọ́ òdodo ọba náà ló bá ta dúpẹ́ fún wa salatu wa salamu ala nabiyyina Muhammad

téèyàn sì fẹ́ ṣe kan bẹ̀ téèyàn wàá mà yìí torí mẹ́mẹ́ fún yàn èwo ni ṣe láàrin nǹkan méjì ẹyọ kan náà ló sì fẹ́ ṣe kọ̀ wàá mà yìí tọ́ da nínú méjèèjì abẹ́yìn nǹkan ẹyọ kan náà ni ó fẹ́ ṣe àmọ́ ẹ̀mí rẹ̀ kan sọ pé ṣe ẹ̀mí rẹ̀ kan ní má ṣe nínú àwọn àṣòro tí ń kojú mùsùlùmí tí ìsìláàmù sì fún alábàáyọ lérí ẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lè ní yóò wà nínú ìdààmú kò ní màá yí tí ó ṣe ẹ̀rú ọmọ bá ipò wo ni kí n ṣe ń bẹ̀ ọyọ fẹ́fẹ́ yàwó èèyàn méjì lọ́wọ́ yọjú sí kò wá màá tó fẹ́fẹ́ nínú àwọn méjèèjì àbọ̀fẹ́ lọ́kọ àwọn ọkùnrin méjì ni wọ́n dẹnu kọ́ kò màá yí tó fẹ́fẹ́ láàrin àwọn méjèèjì àbí ẹ̀mí ẹ̀rọ sọ pé kò ṣe kọ́ọ̀sì báyìí nínú yunifásitì takasusu báyìí ni kò ṣe ọwọ́ di méjì màá lọ́wọ́ kò màá yí tí ó ṣe nínú kọ́ọ̀sì méjèèjì náà wàhálà ti dé orí físà wọ́n ní kọ́ máa bọ̀ wá ṣiṣẹ́ wọ́n fún físà lamẹ́ríkà wọ́n fún físà ní Kuwait kọ̀mọ̀ yìí tí ó lọ nínú méjèèjì kọ́mpìnì méjì lọ́gbà lẹ́ẹ̀kan náà wọ́n ní kọ́ máa bọ̀ wá ṣiṣẹ́ wàhálà ti dé ẹ̀rọ ọmọ bá wípé èwo ló dáa jù nínú méjèèjì èwo lórí rẹ̀ èèyàn wà ń bẹ̀ àbí wọ́n gbà ní yunifásitì méjì kọ̀mọ̀ yìí tí ó àwọn kan ní kọ́ máa tarin àwọn kan ní kọ́ máa ta sẹ́mẹ́ntì àwọn kan ní kọ́ máa tasọ àwọn kan ní kọ́ máa tó ń jẹ ọ̀rọ̀ wa pé méjì máa lọ́wọ́ ìṣòro ni o téèyàn gbọ́dọ̀ wá bàyọ̀ sí nínú àwọn ìṣòro òun náà ní kọ́ pé nǹkan yẹn ọ̀kan náà lọ́wọ́ àwọn dúnyà obìnrin kan sọ fún yàn pé fẹ́ má fẹ́ náà lè rí tẹ́mi yẹn wá sọ fún yàn pé ọ̀dà kọ̀dà ti wà nínú ìṣòro fẹ́ ẹ̀mí rẹ̀ kan sọ pé lọ ẹ̀mí rẹ̀ kan sọ pé má lọ wàhálà ti dé nǹkan tó fẹ́ tà nǹkan yẹ ọ̀kan náà ẹ̀mí kan sọ pé tà ẹ̀mí kan ní má ta o ọ̀rọ̀ àwọn èèyàn tó ti tarú ẹ̀ tí wọ́n ti yọ sàgbákò rí ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ti tarú ẹ̀ tí wọ́n ti kó gbálé kò sẹ́nì kan tí ń bẹ nínú ilé ayé yìí tí ò ní máa bára rẹ̀ nínú òṣèṣì ọlọ́run máa máa ọlọ́run máa máa ọ ní fi máa ń dà wá lẹ́mìí rú lérí nǹkan tá a fẹ́ ṣe kí wọ́n làbáyọ nígbà tí ẹ̀mí bá ti pín méjì lérí nǹkan àbáyọ náà ní al-istikhara talabul khiyara min Allah subhanahu wa ta'ala kéèyàn ó béèrè àbáyọ lọ́dọ̀ ọlọ́run kéèyàn ó bẹ ọlọ́run kọ́lọ́run bá òun ṣẹ̀ṣà nítorí pé ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àtàrin àtìgbẹ̀yìn rẹ̀ kò sẹ́nìkan tó mọ̀ lẹ́yìn ọlọ́run

ọlọ́wọ́n bá sọ́nà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní wa 'indahu mafatihul ghaybi la ya'lamuha illa hu ọlọ́wọ́n bá ní mafatihul ghaybi gbogbo tó pamọ́ pátá tó wà nínú kọ̀rọ̀ indahu ọ̀dọ̀ Allah nìkan ló wà la ya'lamuha sọ́tọ̀lá àdáhàm Quran six ayah fifty nine ọlọ́run ti já màláìka bọ́ọ̀lẹ̀ mbẹ́ ọlọ́run ti rí àwọn èso ọlọ́run ti rí wọn bọ́ọ̀lẹ̀ ọlọ́run ti sàlàyé pé àwọn anábì ọlọ́run ọba òun máa títí ó dẹ̀ líle nu jama illa hu illa Allah ọlọ́run ti já gbogbo àwọn wòlíì ọlọ́run ti já wọn bọ́ọ̀lẹ̀ pé wọn máa tọ́ pamọ́ ọlọ́run ọba ti já gbogbo àwọn adáfà àwọn awosẹ́ àwọn awoyẹ̀pẹ̀ ọlọ́run ti já wọn bọ́ọ̀lẹ̀ mbẹ́ ọlọ́run tó sọ náà ayà mi ọlọ́run bá ní kul la ya'lamu man fis samawati wal ardi al-ghayba illa Allah ọlọ́run bá ní rí anábì sọ fún gbogbo ayé kí wọ́n mà kul bá mi sọ fún wọn ipe kò sẹ́nìkan man fis samawa nínú gbogbo àwọn tó wà sánmà àtàwọn tó wà lérí ilẹ̀ tó wà ma al-ghayba nínú kádàrá tára àti tẹlomi illa ọlọ́run ní Allah nìkan ló mà sọ́ọ̀tù námúlì Quran twenty seven ayah sixty five tí wọ́n náà bá ti banú Quran yóò da olójú pé òdodo là ń sọ lérí ètò yìí ẹ̀yẹ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá tún wá sọ nínú sóra mi ibi ń jẹ́ oyé wáyé pé gbogbo àwọn awosẹ́ gbogbo àwọn adáfá gbogbo àwọn atẹ̀yẹ̀pẹ̀ tí wọ́n láwọn sọ tí ó ṣẹlẹ̀ fún yín ọlọ́run bá ní wọn ọ̀ma o kódà wọn ọ̀ma ìtàwọn gangan ó ṣe dípò tí wọ́n wá máa tí wọ́n fẹ́ ṣe wọn ò mọ tí ó ṣẹlẹ̀ sí wọn dípò tí wọn wà á mọ tí ó ṣẹlẹ̀ sí wọn. ọlọ́wọ́n bá ní wa ma tajri nafsun ma da taksibu gada ọlọ́wọ́n bá ní ẹ̀mí kan kò mọ tí ó ṣe lọ́la wípé bàbá kan wà ń bẹ ìyá kan bẹ àbí ẹ̀dá kan bẹ ọwọ́ mọ tí ó ṣẹlẹ̀ sí lọ́la àbí tó ń gan fẹ́ ṣe lọ́la ọlọ́wọ́n bá ní kò sẹ́ni ọmọ. wa ma tajri nafsun bi ayi ardin tamut ọlọ́wọ́n bá ní kò ẹ̀mí kan fọ́ọ̀mọ ọlọ́wọ́n bá ní kọ̀má kọ̀má kọ̀má kankan tó pamọ́ inna Allaha alimun khabir Allah nìkan ló ní mímà òun lọ́mọ tó pamọ́ òun ló sì lè fún yàn nírò nípa ń tó pamọ́ sọ́tù Luqman Quran thirty one ayah thirty four sọmọ pé bọ́ọ̀bá kí lárúbáwá ọ̀ṣàgbó ìbò oṣù gbọ́ yorùbá wọn náà lọ lè sí Quran Quran thirty one verse thirty four fíkì òdẹ̀lẹ́ ìlú kí làgbọ́ yìí ẹ̀rí ta mú wáyé òun náà ni pé ẹni ẹni ẹni tó lóun ó wo iṣẹ́ fún ọ wọ́n sọ tí yọ ṣẹlẹ̀ wọ́n sọ iṣẹ́ tó lè ṣe àṣelà la ó bọ̀ wo iṣẹ́ àṣelà rẹ ọlọ́run ọba ní ẹni kọ́ bá wa wo ibi tí ó kù sí ẹni tó ní òun ṣàlàyé fún ọ bóyá ibi tó ń lọ yọ̀ dà bí ò ní dà ọlọ́run ọba ní ẹ̀bá ń bí ẹni sọ́mọ tóun gan fẹ́ ṣe lọ́la ọlọ́run ọba ní ẹbí ẹni bo ní ó kù sí ìtọ́lọ́run sọ fún wa nìyẹn ọlọ́run ọba lóun gangan ọmọ kankan ẹ̀yẹ́ yá mi nínú ẹ̀sìn wa kí wọ́n làbáyọ nígbà tí wọ́n rí ẹ̀rí náà lọ́kọ̀ọ́rọ̀ ní báyìí sẹ́mọ̀ pé mo ti kó àyà mẹ́ta wá àyà mẹ́ta tó kéde àbí ọ̀sán bọ́ọ̀ bá ti gba àyà yẹn gbọ́ èsì muslim bọ́ọ̀ bá ti gbà pípẹ́ nìkan máa ń tọ́pamọ́ èsì muslim nítorí pé o ti fi kòránì rọ anabi sọlá sọlá ń sàlàyé pé àwọn kan máa bẹ wọn ní ẹ máa bọ̀ àwọn ọba yín wo ti ọ̀pọ̀ àmọ́nu ayé yín anabi ní mani àtàkà yìí ná ẹni bá lè bá bàbá alágbègbà àbádáfá àfọníyẹpẹ fásọ dákọ̀wó bí wọ́n yẹ kó lù ó wá gbàgbọ́ pẹ̀lú ntọ́sọ wípé ntọ́sọ pé yọ ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ o ntọ́sọ fún wa pé ń ṣẹlẹ̀ ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ lórí o fakọ̀tí káfàdà bímọ ọ̀nzílẹ̀ alẹ́ Muhammad anabi ni ó ń tọ̀hún ó ti ṣe kẹfẹ́rí pẹ̀lú alukurani tá a sọ kalifa nabi aya mẹ́ta náà lọ́lọ́run rí paasi àtàwọn aya mi náà tó tó kù tọ́lọ́run ti sọ pé òun nìkan lòun máa ń tọ́pa mọ́ nígbà tí wọ́n ti lọ́dọ̀ ẹnìkan pé kọ́bọ̀ owó sẹ́yìn ọlọ́run bá ní ó ti ṣe kẹfẹ́rí pẹ̀lú alukurani tọba wa mọ̀ tó tó wá ń wo sẹ́yìn ọmọ kẹrin wọn nígbà rẹ ọmọ gbà wẹ kí wọ́n làbáyọ̀ a máa sọ fún yín pé ilé yọ̀ọ̀dá a máa wá sọ yìí tàṣẹ fún yín àbáyọ̀ òun náà ní gbogbo akálẹ̀ ra ìwé tó ń pè ní ismail muslim citadel of believer citadel ẹlọ́lẹ́ra ismail muslim káwo prayer twenty six ibẹ̀ ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ti ń sàlàyé fún wa pé kí náà máa ṣe tọrọ bá dàrú wà lọ́wọ́ kọ́lẹ̀ jábìrì bùnà abdullahi radiyallahu anhuma jabiru ọmọ abdullahi ọlọ́run bá yọnu sọ̀wọ́n àti bàbá ẹ̀ wọ́n sọ pé kánà rasulullahi wọ́n ní òjíṣẹ́ ọlọ́run yóò alimuna istikhara tafil umori kulliha ìmọ̀ nkọ́ wa ní istikhara ìmọ̀ nkọ́ wa ní àdúrà tá a ṣe tọ́lọ́run fi bá wa ṣe sàyí tó dáa tí nǹkan méjì bá dàrú mọ́ wa lọ́wọ́ lábala gbogbo sẹ́mi wa nínú ọ̀rọ̀ ayé wa gbogbo tàbá ti fẹ́ ṣe nínú ọ̀rọ̀ ayé wa anabi àmà kọ́ wa ní istikhara kàmá yóò alimuna surata min al ẹgẹ́ bá anabi sì máa ń kọ́ wa ní al bẹ́ẹ̀ náà ni máa ń kọ́ wa ní istikhara istikhara ni ìbẹ̀lọ́ nkọ́lọ́ ń bá yàn sẹ́sà èyí tó da lérí tó dàrú mọ́ yàn lọ́wọ́ yakulu wọn là nàbí sọ fáwọn pé idha hamma ahadukum bil amr gbogbo ẹnìkan tó bá fẹ́ ṣe kankan nínú sẹ̀mí rẹ̀ tọrọ wa dàrú mọ́ lọ́wọ́ tí wọ́n mọ̀yì tí ó ṣe a laka àtẹ̀yìn min ghayril farida anabi ní kó dìde kó raka méjì náfìlà náfìlà ní ó wa kì í sọ̀rọ̀ yàn súnmọ̀lì yẹ́kùl lẹ́yìn náà tó bá parí rákà méjì náà tán tó jẹ́ náfìlà yóò wá sọ pé aláhùnmá ìwọ ọlọ́run ọba mi inni aṣíkàkẹ́rù kàbí ẹ̀lbíkà ìyún wà wọ ọlọ́run mi sẹ̀sà pẹ̀lú ìmọ̀ tó ti ṣáájú gbogbo nǹkan wà aṣíkàkẹ́rù ka bí kò dé rátìkà ọ̀fẹ́ kò fún mi lágbára kí n lè ṣe nǹkan yìí pẹ̀lú agbára ìwọ ọlọ́run ọba wà aṣíkàlùkà mi fọ́dídìkàlà àdéhìmí ìwọ́n bẹ̀ ọ́ kó fún mi ní ọlá lọ́dọ̀ rẹ̀ ọlá tó pọ̀ tó tóbi dàmílọ́lá fàyín náka takadiru wàlà akidiru wọlọ́wọ́n ba wọlọ́bàtọ́ lágbára èmi ò lágbára wàtá àdámù wàlà àdámù wọlọ́wọ́n ba lọ́mà èmi ò mà wà á ń ta àdámùlọ́wọ́ wọlọ́wọ́n ba lọ́mà ń tọ́pa máa wò kò sẹ́ni tọ́ máa lẹ́yìn wọlọ́ ànábì ní kí o ànábì ní kí ọlọ́run ọlọ́run nìkan lọ́mà ànábì náà wọn là nábí òní ẹ máa sọ pé aláhùnmá ìwọ ọlọ́wọ́n bá wa ní kún tata alamu anna hadha al-amra tó bá jẹ́ pé bàbá ti mà nínú mà rẹ wípé tí mo fẹ́ ṣe yìí èèyàn dárúkọ nǹkan yẹn khairu li fi dini orí ń bẹ́ẹ̀ fún mi níbi ẹ̀sìn mi tí ò ní gbẹ̀sìn má mi lọ́wọ́ tí ò ní gbẹ̀sìn lọ́wọ́ mi wa ma'ashi wa aqibati amri tí ó sì jẹ́ kí sẹ́mi mi ó dáa tí ìgbẹ̀yìn rẹ̀ ó sì dáa fún mi ajilihi wa ajilihi wọ́yá kíákíá báyìí àbí tó padà di ìgbẹ̀yìn ọ̀rọ̀ pàkìdírì wòlé ìwọlọ́wọ́ bá o fún mi lágbára láti lè ṣe nǹkan náà kò yẹ sírí òjì kò wá sí ọrùn fún mi tó máa bá rí kiri fi wá fi àlùbáríkà sí fún mi forí síbẹ̀ fún mi wọ̀nyí kún tata alamu anna hada al'amura ìwọlọ́wọ́ bá tọ́ bá máa pín tí mo fẹ́ ṣe yìí ọ́ kọ̀ọ̀kan náà ṣàrò lè yìí tó bá jẹ́ pé aburú lọ́wọ́ ń fún mi fìdí mi nínú ẹ̀sìn mi tí ó gbẹ̀sẹ̀ lọ́wọ́ mi wọ́n máa ṣí yóò ṣokùnfà aburú fún mi nínú ṣẹ́mi mi wá àkíbàtì amúrí lẹ́yìn náà àtibọ̀tán rẹ̀ ò ní dáa fún mi ajilihi wa ajili bóyá nísìn àbí tó bá padà yá fasarifu àní ìkànnà masa yìí kú lọ́dọ̀ mi yìí kú lẹ́mìí mi má jẹ́ ń ṣe fasarifu ní anihu kò yí èmi náà kú lọ́dọ̀ rẹ̀ ọ̀kadúró ilé yàrá ọ̀yẹ́ra àìsàn kánà gbogbo ibi tí orí bá wá wà masa fún mi lágbára láti lè ṣe nǹkan tí orí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún mi tún ma arúgbó níbi yìí lẹ́yìn náà kọ́ wá jẹ́ nǹkan náà tẹ̀mí lọ́rùn tí bá ṣe kò fi ìdùnnú síbẹ̀ fún mi anábìnrin tẹ́yìn bá ti kà báyìí ó ti gbọ́rọ̀ rẹ bá a láà lọ́wọ́ nìyẹn ọyàn alaka méjì ọkà fatia àti sora tó bá rọ ọlọ́run ọwọ́ aṣáájúwa yìí lẹ́yìn gbàná àdúrà ń wà ní citadel prayer twenty six lọ́wà èsì péjì o prayer twenty six ibẹ̀ lọ́wà tọ́ba ti wá aṣáájúwa yìí tálẹ̀ yẹn alaka méjì òun wá fọ̀rọ̀ ọ̀lẹ̀ fọlọ́ bí ní àjò ń bá da ọlọ́run darí rẹ lọ bí ọba da ẹ̀mí rẹ ó kórira rẹ bọ́mọ yẹn bá da ọlọ́run ó fẹ̀mí rẹ síbẹ̀ kọ́ fẹ́ tí ọba da ọlọ́run ó kọ́ ẹ̀mí rẹ kó la rẹ̀ nǹkan méjì tó dàrú mọ́ lọ́wọ́ èyí tó bá dànù méjì lọ́wọ́ bá aláwọ̀ darí ẹ̀mí rẹ̀ sí eléyìí níta náà gbé kalẹ̀ fún wa àbáyọ ni lérí ìṣòro kìnnìkìnnì abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala ẹni kọ̀ọ̀kan wa májìá dààmú abẹ́lẹ́wọ̀n májìá lọ́lẹ̀ kọ́sọ̀wọ́ àwọn tí ó dà wá láàmú ọmọ sọ̀wádìí kẹfẹ́rí ká tó jáde láyé wassalamu alaikum warahmatullahi wabarakatuh